There are two methods to getting the onion seedlings. The first method is take your onion, the one you have at home that you want to use. Just cut the base. Allow it to have small flesh. Cut the base like this. You can use the rest for your pepper or whatever you want to do. Remove the cloth or the, the dry parts we don't allow it to spoil the root remove the dry part as i've removed then get small container that can hold it put water in that con in that container as you can see it full it up and drop the onion on top of it just like like this and it will be there for between three to four days You can see the one I did before. You can see they are already sprouting. You can see they are already sprouting. You can see sprouting. If you leave this one like this, within seven days to nine days, they are ready for replanting. They get your sack or your permanent place you want to uh, uh, uh, plant them. They will have shooted, uh, uh sprouted very well. Then you start planting. That's the first method. Like the second method is through the seed that they show you. You buy the seed, eh, the onion seed, you do nursery, a normal nursery. Good afternoon all. Happy Sunday. I believe majority of us are back from Sunday service. We are now ready for transplanting of the uh, onions you can see that all of them are sprouted so we are now taking them into the permanent site so you will see my children picking them first into the bowl so that we can take them pick them uh, one by one into the bowl you can see show show it to them you can see the root the root has really come up the root has really come up for planting so you can see the root has really come up for permanent planting so we are taking them now to the permanent site for planting um, all of them are sprouted so i want to demonstrate to you now how you will plant them into their permanent place thank you you want to start replanting you make you we've already loaded sand into the bags you can see all the bags the bags we are using i said uh, one quarter of the bag So we've loaded, so put uh, uh, them, let the root go down. It's okay. Let the root go down. Four can contain in a bag because onions doesn't scatter. They only bring one bulb at a time. So four can contain in a bag. So the minimum is four inches apart. So put like four in a bag Then you will cover it lightly with sand. You cover it. Wait, just let me do it. You cover it lightly with sand. You don't cover the sprout. You don't cover the sprout. You cover it lightly with sand. Don't cover the, spr the sprout. As you are covering it, don't cover the sprout. So you cover it like that, and that is all. Continue wetting it. If there is no rain, if there is rain, leave it. Let the rain uh, wet it for you. But if there's no rain, let it uh, uh, uh, wet, um, I mean, wet it twice in a, in a week. And before you know it, you get your uh, onions. Let me show you the one we planted before. It's already coming out. Um, you can see it. You can see it here. It's already coming out from the bag. So that is it. It's as simple as ABC. You don't need to go and pay somebody 20,000 or 50,000 to glen this thing. I'm giving it to Nigeria free of charge. Let us be guided and learn this thing free of charge. I want food sufficiency in Nigeria. I don't need your money. I want food sufficiency in Nigeria. So let us, so come and plant the rest. Plant the rest. Let, let them see how you are planting. Four in a bag. Let the root go down very well. <laughs> Let the root go down very well. Then you, you, you cover it lightly with sand and then you continue wetting it. That's all. It's as simple as ABC. Thank you very much. Happy Sunday. A kú ojúmọ́ o, ọmọ káàárọ̀ oòjíire àwa Yorùbá ilẹ̀ ọlọ́ràá lọ́lọ́run dá fún wa ilẹ̀ tó ṣe pé a nídìí láti máa lo fertilizer kí a tó mú èrè oko jáde ẹ rí fídíò tí mò ń ṣe láàárọ̀ yìí ẹ rí i pé inú oko àlùbọ́sà mo wà à ń ṣe harvesting àlùbọ́sà lọ́wọ́ báyìí báyìí ni kò ṣe nọ́ọ̀tì nìkan làlùbọ́sà ti ń hù ó hùn lulẹ̀ tiwa náà tó ṣe pé yóò dẹ̀ tóbi dáadáa ẹ wò ó àwọn tó láwọn ò ní kó àlùbọ́sà wá láti north south west nílùú ìbàdàn lẹ́gbẹ́dá local government ibẹ̀ láti gbin àlùbọ́sà yìí ò ṣe é rí ẹ wò bó ṣe tóbi ẹ wò bó ṣe fine a fertilizer rárá ẹ wo ohun tí àlùbọ́sà fún wa experiment la fi lè ṣe but ṣe é rí n tó fún wa ẹ wo result ẹ wo àlùbọ́sà ńlẹ̀ àlùbọ́sà ló lọ tá à ń harvest ẹ̀ lọ́wọ́ báyìí ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ wa ẹ jẹ́ kí àwa youth ká dìde ká bọ́ sóko ká ṣiṣẹ́ ọ̀gbìn ká ṣàgbẹ̀ kóúnjẹ lè bá a sùn wá bọ̀ kébi má pa wá kó má pa ara lé kó má pa ara oko atalẹ̀ tún wò ń bí àtarodo rodo rodo lẹ̀ ń wò tá a gbìn tó tá a fi ṣe experiment tó lọ jàrá ni ẹ wo nọ́ọ̀tì ní kọ́kọ́ ni wọ́n ti ń ṣe àlùbọ́sà o oko tòmẹ́tò náà tún wà ń bò míì tá a tún ṣe tòmẹ́tò síbẹ̀ ebi ò lè pa wá ẹ jẹ́ ká bọ́ sóko báà wulẹ̀ bẹ́ẹ̀ nìkan jà kó jókòó sílé rẹ̀ gbogbo ohun tó bá ń produce kó máa jẹ ńlé rẹ̀ àwa náà ó dẹ̀ máa produce tiwa àwa náà ó máa jẹun òun káà kó máa gbégbé àlàáfíà òun lẹ́ ń wò yẹn o.